أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم إلى ọlọ́sìn tí wàá ti kúrò kí àánú ẹ̀ ajẹ́ kan nínú ẹrú nípa ràmọ̀dọ́nà náà. Àgbà pẹ̀lú àlàáfíà. Àdúgbò fún ọlọ́wọ́ ọ̀gá náà. Àtúnṣẹ́kù ní Mùsùlùmí àdúgbò fún ọlọ́wọ́ ọ̀gá náà. Mélòó mélòó ẹnu míì ṣe wé lóòótọ́ náà gba ràmọ̀dọ́nà ṣùgbọ́n kò gbà pẹ̀lú àlàáfíà kò gbà pẹ̀lú ìdùnnú gbogbo eléyìí ọlọ́run ló ń ṣẹlẹ̀ sí wa. bákan náà nígbà tí ọ̀rọ̀ náà ń bọ̀ wá mùsùlùmí lẹ́nu mí jẹ́ ṣùgbọ́n ní wàásùkú tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kò sí ní mùsùlùmí mọ́ látara kẹ́ni látara àwa àdáwò kékeré kan ló ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ sáwọn alánàá wọn àti ilé ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí àwa abára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú àdé tí a máa ń kà fúnra wa ní gbogbo ọjọ́ yàwó mẹ́lìtúmọ̀ níbí yìí. àdé tí a dúró nígbà tí rọ̀mọdọ́nù fi ń bọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa yìí pé tí rọ̀mọdọ́nù bá ti dé àmọ́ dúró torí wípé ní àkíyèsí ni bá a bá ti fi sùkú ìtàn lọ́pọ̀lọpọ̀ gbà kí máa bẹ́ẹ̀rẹ̀ ra kálukú ẹ máa lọ sùn òun ni jẹ́ ká máa dá a dúró nínú rọ̀gán abẹ́rẹ́ ọ̀bàtà aládùn àánú ẹ̀ bí a tún bẹ̀rẹ̀ yín náà kọ́lọ̀ ń ṣe nírọ̀rùn fún wa àtàwọn tá a máa wí àtàwọn tá a máa gbọ́ kọ́lọ̀ ń ṣe kó nílò rẹ̀ kó ṣe nírọ̀rùn fún kẹtàlélógún orí ẹ̀ láti dúró ní ìgbà tí Ramadan ń bọ̀. àdìsí náà ní sọ fún wa báyìí pé a ní abi Malik al-Harith bin Ashim al-Ash'ari qala qala Rasulullah sallallahu alayhi wa sallam at-tuhur shatru al-iman walhamdulillah tamla'u al-mizan وسبحان الله والحمد أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة قرآن والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو مهلكها أخرجه مسلم حديث náà ní látọ̀dọ̀ àbá wa bàbá mẹ́lì tí a mọ orúkọ wọn sí asim ọmọ àárì ọmọ asim al-Ash'ari kọ́nà bá yọ nísìmọ́ wa. wọ́n sọ fún wa pé ànábì kí ọlọ́run ọlọ́run kó mọ bá ó jẹ́ pé wáyé pé ìmára ìlàjì nínú gbàgbọ́ ni a ti sàlàyé àwọn eléyìí fúnra wa ṣáájú wípé ní ìsìláàmù wa ẹ̀sìn ìmọ́tótó ni kì í ṣe ẹ̀sìn ọkùnrin. a ekwentị pé tí ń jẹ́ ìmọ́ra ọ̀nà méjì ló kú sí a ó mọ ara físíkà bákan náà a tún mọ ẹ̀mí wa tí a mọ̀ sí ritual gẹ́gẹ́ bí àwọn ilé máa ń pè é ẹ̀mí wa gbọ́dọ̀ máa kúrò ní gbogbo àwọn àmúrọ̀ òdòdó gbogbo àwọn inú ọkàn ẹni lẹ́mìí ni ni ni. ṣíríkù ni kúkúrú ló bá wọn kàn ẹgbẹ́ ẹ̀mí ni máa wà èèyàn gbọ́dọ̀ má ẹ̀mí yẹn kó omi gbọ́wọ́ àwọn nǹkan tá à ń ṣàlàyé yìí. bákan náà èyí tó wá jẹ́ físíkà tá a máa rí òun náà ni aṣọ wa ara wa fúnra wa ààyè wa fúnra wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ máa wà ní ìmọ́tótó. bákan náà àdìsí tún sọ fún wa ìmáa dúpẹ́ fún ọlọ́run àdìsí ibẹ̀ ká mọ pàtàkì ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run ká fi lè mọ̀ bó ṣe tóbi tó ló sùn níwájú ọlọ́run àdìbí ìmọ̀ dúpẹ́ fọlọ́run ó máa ń kún òṣùwọ̀n sẹ́ni púpọ̀ káwọn náà káwọn náà ò tiẹ̀ gbé lórí ara wa ó pẹ́ nìkan ní nǹkan lánàá bó ti rí ọ láàárọ̀ yìí ló tún fi ọ pé aláàjì wọn àná o bàbá wa ẹ̀ wọn àná o brọ́dà wa ẹ máa ṣe wọn àná o ẹ ń pé nǹkan yìí bí tí wù kórí ara rẹ yóò tún ṣe kí ni ara rẹ kún kún máa sọ pé a ah, pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́nà bá tún ṣe ẹni ìmoore nínú mi. dẹmudẹmu ni kọ́là ànábì fún abẹ́lé ká mọ̀ kó sùn wọn náà yóò ṣe wúwo tó lọ́dọ̀ ọlọ́run ànábì ni ó sùn wọn náà yóò sì wúwo débi wípé ìdí ń bẹ láàrin sánmà àtìlẹ̀ yóò sì bẹ yóò sì kùn abẹ́ nìkan. eléyìí káwọn ìpè kẹ́lẹ́ méjèèjì yìí kó tóbi púpọ̀ níwájú ọlọ́run èèyàn kì í fi ṣeré gbogbo wàbí ìyẹn bá ti ráàyè èèyàn máa wí ní ẹ̀ máa fi sin ọlọ́run gbogbo àwọn irinṣẹ́ tọ́lọ́wọ́n bá àlejò àbíkà nẹ́bí sọ́nà wá àlejò sẹ́là tó tọ́ka sí ni pé ọlọ́wọ́n bá àlejò ọlá orí ọdún púpọ̀ lórí sọ fún wa níbi àwọn jùlọ àdísà bá àbúrò rírà gbà wá ó sàlàyé bẹ́ẹ̀ pé ní kẹlẹ́màdáàní kọ̀bìmàdáàní alàlìzáàní tẹ̀kìlàdáàní fìlmìzáàní àbímàdáàní ìlà rahman. سبحان الله bihamdihi subhanallahi alazim. àníbi ní gbólóhùn méjèèjì yìí ẹ̀rí ó kú yẹ lórí àwọn pípé ó dùn pé lẹ́nu méjèèjì yìí sì ní ọ́tẹ̀sùn lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ọlọ́run ọba àlejò ọlọ́wà nífẹ̀ẹ́ gbólóhùn náà pọ̀ kí ni gbólóhùn náà gbólóhùn náà ni subhanallahi wa bihamdihi subhanallahi alazim ẹni kó wọn àtàdé ìsìyí náà gbogbo ẹ̀ ń gbéra wọn pa náà ni tí wọ́n ti ń ṣàlàyé ara wọn. látara bẹ́ẹ̀ gbólóhùn yìí fúyẹ́ lẹ́nu wípé ó sì dùn pé náà wà kàtẹ́ yẹn máa fi sin ọlọ́run ọba nínú ẹ̀ lọ́wà tọ́lọ́run máa yọ́nú sí bàbá tó wá ń wí lẹ́nu náà kájé kọ́ máa hàn nínú oríkèé ara wa. gbogbo àwọn nǹkan tí èèyàn máa wí ní yálà yẹn rí kankan náà tó fi yanu lẹ́nu àbí yẹn rí kankan tó dùn mọ́ ní gbogbo àwọn nǹkan tí èèyàn máa wí lélẹ́yìí yàtọ̀ sí tẹ́lómìn tó bá rí nǹkan míì tó ń jalẹ́ nu nítorí wọ́n àwọn nǹkan wọ̀nyí nǹkan lómi ọ̀dà kọ ṣéwù nǹkan lómi ọ̀dà máa pe àwọn ṣéwù rẹ̀ òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí kò bá àwọn ọmọ sàlásìlámù èyí tó bá àwọn ọmọ ká pé ọlọ́run ọba wa tó dá wa eléyìí ni ànábì sallallahu alaihi wasallam ló pè wá sí ànábì ló tẹ̀síwájú àdísì yìí pé wà sọlá àtúnú ọ̀rọ̀ irun táwọn máa ń kí ni ìmọ̀lẹ̀ ni ọmọ ẹ̀jẹ̀ fún kálukú wa ẹ̀rí nínú ìjẹ́ ìmọ́lẹ̀ wọ́n lóun ni pé tùnáwó ìrònúkúrò wàlẹ̀ àrùsọ̀ yóò tan ìmọ́lẹ̀ sínú ọkàn sínú ojú ẹni lìyàwó lè nìzánu lìyàwó lè nìzánu àlìmáàsíà kéèyàn ó lè rí gbogbo àwọn nǹkan tó bá jẹ́ máàsíà kéèyàn ó lè mọ̀ pé eléyìí máàsíà ni ìwà ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó lè rí gbogbo àwọn nǹkan tó bá jẹ́ fàṣà kéèyàn ó lè mọ̀ pé eléyìí tọ́lọ́wọ́n bá òfẹ́ ni látara bẹ́ẹ̀ wàyẹ̀ ń tẹ́ni àánì yóò wá jìnà sí kò ní ṣe nínú àwọn tẹ́ ti sọ láti wọ́n ṣe fún yẹn nìyẹn lómi jẹ́ sí wípé bàbá wo náà lùkùnrin náà ọlọ́run bá lè fi ọlá yóò sọ láyé lọ́kọ̀ pé nínú sọ látàtà ní àánì ní màṣá ẹ̀ríkà ọlọ́run àti sọ wípé wà sẹ́yìn náà ní sọ́bù wọ́n sọ lá ẹ máa wá náà lọ́wọ́ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ká ẹ máa ṣe sùúrù kẹsì máa bẹ ọlọ́run kẹ máa fi wọ́n ó jẹ́ pé wáyé pé sọ̀lá àtònú bá ní sàlàyé ìmọ̀lẹ̀ náà ni bákan náà wà sọ́lá kọ́tù Qur'an ìzìmá ṣe sàárà ìdí ọ̀rọ̀ lọ́jẹ́ ìdí ọ̀rọ̀ lórí kíni lórí wípé èèyàn gbọ́ lọ́wọ́ wa gbọ́dọ̀ lòlò èyí gbà pé ìgbà tọ́lọ̀ wa àlejò ọlá ṣe fún ni èyí gbà pé èèyàn máa yí pé èyí sagbára ẹni lọ́jọ́ kọ́wọ́ èèyàn tẹ̀lé èyí máa yí pé èèyàn gbà yí pé mélòó ìṣe sùúrù náà ìmọ́lẹ̀ lòun náà lóòrùn bíyà ìmọ́lẹ̀ náà là á máa ń pè ní èdè yorùbá ṣùgbọ́n pẹ̀lú àwọn àyàtọ̀ díẹ̀ díẹ̀ tó wá mẹ́rin tá a bá ní bíyà wọ́n jẹ́ pé wáyé pé ìmọ́lẹ̀ lòun náà ṣùgbọ́n lórí kíni lórí kéèyàn ó lè ṣe sùúrù níbi ìmọ̀ àtẹ̀lé tọ́lọ́run ìmọ́lẹ̀ yóò jẹ́ kéèyàn ó lè rí náà rí ọ̀nà ó lè yẹn lè máa fi tẹ̀lé tọ́lọ́run kí bákan náà ìmọ̀lẹ̀ yóò ti kéèyàn ọmọ arínà lórí irú ìgbà wọn yóò já ojú àlẹ́ lẹ́nu lórí ìgbà tí yẹn bá pa tí alùpùpù ní wí níyẹn pa ti ní wá ṣe bẹ̀rù ẹ̀. ìyẹn ni àdébìmí ń sọ níbi ọ̀rọ̀ tó tẹ̀lé pé kó lò náà ṣe yàgbẹ́jọ gbogbo èèyàn kọ̀ọ̀kan náà ni máa dájú láyè ìsìn bẹ́ẹ̀ nu ẹlòmíì bàbá ìlú náà sà níbẹ̀ nu ẹni tó ta ẹ̀mí ara ẹ̀ fàmùdínkù à látara títà tó ta yìí ọwọ́ agbọ́kùn ìnálọ́wọ́ ẹ̀. ìsìn bẹ́ẹ̀ ni ẹlòmíì mùmíkùwà ẹ̀dọ́ òkú pàmpá ẹ̀mí ara ẹ̀. àmọ́ wa ibùdó dẹ̀kí kọ́nà kọ́ ayọ́lú fún wa nínú àwọn ni. nígbà wọn bẹ sàlàyé ọ̀rọ̀ wọn ni kó Baba náà sí ẹgbẹ̀rún bàbá ìwò náà sá bàbá ìwò náà sá wọn kó gbogbo yẹsẹ àlè nọọsì yìí yọọ máa ṣe wàhálà yọọ máa ṣe sẹfẹmi alẹ fàmílì wọn máa ń yẹ bí wà lè la ibi tọ àti ẹlòmí mẹnu ẹ ọta ẹmí rẹ yìí láti lè máa fi tẹ ìtọlọ ọta ẹmí rẹ yìí kọlọ yẹyà láti lè máa fi tẹ ìtọlọ fàájọ dínkù a láta títa bọlọ títa bọlọ yóò wá bọ kùnà kùnà ẹmí náà mina la ada kó ìyá Ọlọ́run ìyẹn tọrọ bá a lè jọ lánàá sọ fún aláàbò rà ní إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة ìyẹn ló sọ́ọ̀tì lọ́wọ́ ọlọ́wọ́ ọba àlejò ọlá ó ti ra ẹ̀mí àwọn tó ń bọ̀ ọlọ́wọ́ ọba gbọ́dọ̀ lòlò kódà dúkìá wọn ọlọ́run ti bá wọn dáàbò bò ó ọlọ́run níbi ànínà láwọn olùjẹ̀nà torí pé iṣẹ́ wọ́n ṣe yẹn bíbọ́ tí wọ́n bọ́ fún wọn náà kó lẹ́mìí ara wọn yẹn ìyẹn náà ló sọ wọn lọ́wọ́ àlùjẹ̀nà bákan náà wà mú bí kura wá mọ́ wọ́n ní tuma rẹ̀ ní wípé wà má yẹ bí wà iṣẹ́ ìtọ̀ ẹ̀ tó ń ta ẹ̀mí rẹ̀ fésù ẹ̀rí bóun náà bá jí lójúmọ́ gbogbo sẹ́tí ọmọ ṣe gbogbo lílọ bíbọ̀ rẹ̀ lórí ìlànà èsù ní bọ́lọ̀ kọ́mọ́sá làwọn bẹ̀ gbogbo tó gbé lílọ bíbọ̀ rẹ̀ lórí ìlànà èsù ní kèsè ìlànà ti súnà nínú sallallahu alaihi wasallam wọn ni wọlé yìí yóò tún máa tẹ̀lé ìfẹ́ fayomikuwa ayoyikuwa eléyìí yóò kó pàrọ̀bá ẹ̀mí ẹ̀ yóò ju ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ sí níbi ìmọ̀ àtẹ̀lé ìyàpá àti ọlọ́run látara bẹ́ẹ̀ òun náà wàá sọ ẹ̀mí rẹ̀ yóò fi léṣe ìtọ́jọ́ ọ̀nà ọ̀nà wàá parí tọ́wá wò yóò parí rẹ̀ kó àìsè náà sínú náà ọ̀nà kò sà náà wà nílé. eléyìí ni àwọn àdàdé tí a dúró lórí ẹ̀ tá a kàrà mú gẹ́gẹ́ bí ìran ẹni létí bá tún di ọjọ́ mẹ́jọ wa ó máa tẹ̀síwájú náà àti tèyí tí ọmọ tẹ̀lé tí ọmọ já àti ẹ̀rìndínlógún ẹ̀kẹrìndínlógún ṣùgbọ́n ká tó lọ bẹ̀ ká má gbàgbé sọ lójoojúmọ́ kí ṣàwádìí tó lọ ti lọ lóòótọ́ ṣùgbọ́n àwọn ìwà oore síwájú ọlọ́run ọ̀pọ̀ jàrá tá a máa ń gbà bí a bá tún bọ́ sí àwọn ọ̀pọ̀ kan pẹ̀lú ọ̀dà ọlọ́run sittun min Shawwal ìgbà àwẹ̀ mẹ́fà nínú Ramadan nínú oṣù Shawwal lẹ́yìn ìgbà tí Ramadan máa lọ tán ẹni tí o bá ti bẹ̀rẹ̀ tiẹ̀ káwa náà ká gbìyànjú ká bẹ̀rẹ̀ Islam gbà wá láàyè pé bàbá lè gbà tẹ̀lé ra wọn alẹ́gbàgbé ọkọ̀ kan ká máa padà bólẹ̀ alẹ́gbàgbà méjì ká padà bólẹ̀ ẹni wọ́n sì lè gba ọkọ̀ ẹ̀ náà tẹ̀lé ra wọn làbùrù mẹ́ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn ní ká gbà tẹ̀lé ra wọn àdìsá ti máa gbọ́n gbogbo gbà yẹn káwọn náà ká máa rántí ẹ̀ òun àdìsá bá wà yó kàlà àǹsọ́rí tuntun fúnra yẹn pé ní máa ń sọ́nà Ramadan gbogbo ẹni tó náà bá ṣe nígbà láàyè nígbà gba Ramadan bá ṣe gbà yìí túmọ̀ àtìmá àwọn ṣíta mi Shawwal ó tún wá fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé lóṣù Shawwal ilé ìta ti wà mẹ́ tó wà fún tọ̀hún onídélé kámẹ́jẹ síkú ṣàwáàlì kámẹ́jẹ kọ́bọ́ mà wà lọ́wọ́ kágbìyànjú káwa náà láfi sẹ́mi ká tètè gbà torí pé ṣètọ́nì ni wọn lọlé púpọ̀ níwájú wọn gbà á kò sí ìtàn yọ́kàdọ̀lá lọ́mọ gbọ́ pé àmàtìkú parí ṣàwáàlì àti mú olùpàdà nígbà wo làwọn ẹ̀rọ ọ̀dọ́ọ̀nì ọlọ́mọ yìí bẹ́ẹ̀ bá pé nígbà nígbà nígbà yọ̀kàn fún wọn àyàn lọ́wọ́ dé ìròyìn ẹ̀rọ ti ní òkú díje léyìí àtùmọ̀ràn ra wa létí lórí ẹ̀ abẹ́rẹ́ bàtà aláfààní ẹ̀ fún bàbá yìí tí arùgbé a ṣe ó jọ bó ti yẹ ká ṣe nínú Ramadan ọlọ́run fún sàgbà lọ́wọ́ gbogbo àwọn eléyìí tó wá jẹ́ àwọn ìjẹun bí àwọn àṣìṣe táwọn àgbọ̀ ọ̀nà pàṣẹ níbẹ̀ ọlọ́run ní fún wa bẹ̀ bẹ̀rẹ̀ wa ala alihi wa